بسم الله الرحمن الرحيم <clears throat> يقول المصنف رحمه الله ونشهد أنه خاتم النبيين ولا نبي بعده ومن ادعى النبوة بعده فهو كاذب ومن صدقه في دعواه فهو كافر قال الله تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وفي حديث دجال في الصحيحين وغيرهما قال صلى الله عليه وسلم وإنه يزعم عنه نبي وأنا خاتم النبيين ولا نبي بعدي وكذا في السنن من حديث ثوبان رضي الله عنه وإنه يكون بعدي كذابون ثلاثون كلهم يزعم عنه نبي وأنا خاتم النبيين ولا نبي بعدي فهو صلى الله عليه وسلم خاتم النبيين وسيد ولد آدم أجمعين حتى الأنبياء والمرسلين قال الله تعالى تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات قال أهل التفسير ورفع بعضهم درجات هو محمد صلى الله عليه وسلم وفي حديث الشفاعة الطويل أنا سيد ولد آدم ولا فخ ونؤمن بما أجرى الله على يديه من المعجزات الخوارق للعادة التي أعظمها القرآن العظيم الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد وقال فيه صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لم تدلوا كتاب الله الحديث في الصحيح ونؤمن بما سيكرمه الله به في الآخرة من الكرامات التي من أعظمها المقام محمود الذي يضبطه به الأولون والآخرون قال الله تعالى عسى أن يبعثك مقاما محمودا عسى أن يبعثك ربك مقاما محمودا وقال صلى الله عليه وسلم أنا أول شافع وأول مشفع وأول من يقرع باب الجنة إلى غير ذلك مما لا يدخل تحت أصل والأدلة من الكتاب والسنة على مطالب الشهادتين وشروطها أكثر من أن تحصر وقد اقتصرنا في كل مسألة على دليل من الكتاب والسنة لقصد الاختصار وإلا فهو بعد من كل ودق من جلد وقطرة من بحر وفيه إن شاء الله كفاية لمن أراد الله إخراجه من الظلمات إلى النور وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم الحمد لله رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على أشرف خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pọ̀ ní fún ọba subhanahu wa ta'ala ọba tí ó kádàrà ìmọ̀nàmáwá ó tó fún wa ní ojú ọ̀nà lẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam abdi aláwọ̀bá Allah pẹ̀lú ìjẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ kó sáyẹ̀ mú adó lórí ẹ̀ sọ̀rọ̀ lórí àti ìlànà tí ó tọ́ kọ́ bàbá mọ́ṣáláyé mú adó lórí ẹ̀ atọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tọ́jú حسب زمان صلى النبي صلى الله عليه وآله وسلم بعلم الرحمن أطمى تتواجد لي على إنشرى بصاه دار السلام بتحقيق شهادتي الإسلام على ليري توحيد و جلوه محمد صلى الله عليه وسلم حسب أتبقى تاسي ànábì sí àti kí ni tí wọ́n bí ẹ̀wọ́n sọ́kẹ́ ashadu anna muhammadan rasulullah àti wà ní kòǹgẹ́ ètò ọwọ́ parí tíra náà ibi tí a dé ń jẹjọ náà láti gbélé mi qala al-mu'allif rahimahullah wa nash'aru annahu khatamun nabiyyin wa la nabiyya ba'dahu ومن ادعى نبوة بعده فهو كاذب ومن صدقه في دعواه فهو كافر قال الله تعالى ما كان محمد عبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الآية عفا رحمه الله شيخنا حافظ الحكم علينا عليه رحمة الله ونوى نشهد أنه خاتم النبيين أمي ولخاتم النبيين بكسر التاء خاتم بكسر التاء وخاتم بفتح التاء ونشهد أنه خاتم النبيين nínú àkídà wa tàbí sílọ́run bá wa oníkájídà nínú ẹ̀mí wa kájẹ̀ jẹ́rìí wípé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ni ìparí gbogbo àwọn ànábì ọlọ́run ti pẹ̀ fún wọn ní kíkẹ́ parí bí. ànábì sallallahu alaihi wa sallam olótú wá dàbí ẹgbẹ́ tí ẹ bá ti ń tẹ́ bá kọ lẹ́tà fẹ́ lẹ́tà ẹ bá parí ó wà sáǹpì bẹ́ẹ̀ látàtí wọn ò tí kọ́ tó sẹ́mọ́ sábẹ̀ bí iṣẹ́ táwọn arábẹ́ ọlọ́run ṣe mú wá wọ́n mú wá wọ́n mú wá wọ́n mú wọ́n sàlàyé díẹ̀ díẹ̀ díẹ̀ kò sí ìdílé sábẹ̀ ọwọ́ ọ̀ọ́ta mú màdá annabi ṣe owó lọ́dà gẹ́lẹ́ bí nǹkan tí wọ́n fi wá di òǹtẹ̀ jẹ gbogbo tí táwọn arábẹ́ ọlọ́run bá mú wá wàhọ́ọ̀tì mú nàbí yìí tó ló fi jẹ́ ìparí àwọn arábẹ́ ọlọ́run alẹ́ الرسول صلى الله عليه وسلم نشهد أنه خاطب النبيين ولا نبي بعده كل ما طلب صلى الله عليه وسلم أني الله ما في شيء أنت gbogbo àwọn ànábì ọ̀rọ̀ àríṣẹ́ ọ̀tọ̀ ìṣọ̀lá bákan náà lánàbí yabàdà kò sí ànábì mi tí ó wà ní ànábì Muhammad sallallahu alaihi wa sallam náà ṣe àdòdì dáadáa agbọ́dọ̀ jẹ́rìí ó gbọ́dọ̀ sílẹ̀ sórí ọkàn wa pé kò sí ànábì míì tó tún lè wáyé mọ́ ẹ̀yà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam amani dáànù bùn wàtàbà àdáwù fàwọ́ káàrìbùn ẹ̀tọ́ bá kíra kó wò wọ́n ni dáànù bùn wa ẹni tó mọ́ wá pàpọ̀ wọn ni pé ànábì lòun náà bá dàwù lẹ́nu tó nàbí ti lọ tó sallallahu alaihi wa sallam lẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam sàwọn àmì ìmẹ́láyé màá náà ni ó àbẹ́ ànábì òsì láyé mọ́

ó jẹ́ pò náà ń rí àwọn ìmọ́lẹ̀ kan ẹ tó bá gba tẹ́ni ẹ sọ gbọ́ fàáwà ká àfihàn ẹni tó gbàgbọ́ yẹn ti di kèfèrí ẹ wo ìṣòláhùn àfa àràfẹ́lọ́lá ó ní pé mọ̀ni dá àlùbú wọ̀tà bàdáhù fàáwà mẹ́ta fàáwà ká àfihàn ọmọ sọ́dọ̀kọ̀ọ́ fi dàwárù fàáwà ká àfihàn ẹ tó bá sọ pé ànábì lòun rẹ́ ìbámu sọ́lá ẹni yẹn ẹtọ́ wọn sọ pé à ń sílẹ̀ àmọ́ àmọ́ bí wọn náà ń gbà mí sí tó gba tó sọ yẹn gbọ́ kèfèrí tábà pẹ tó gbà yẹn gbọ́ ní kèfèrí ẹlẹ́kùnrin tó dàgbọ́ gbọ́ ẹ̀ẹ́dẹ́ bàrà yìí fọwọ́ káàbì bù wàwà káàbì wàwà dẹ̀jẹ́ tó kúrọ́ kèfèrí bá ń sá náà bá wà gbẹ̀bọ̀ kílẹ̀ rí ta fi sọ bẹ́ẹ̀ wípé ẹni tó bá sọ pé ànábì kan tó ń bẹ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam òun náà kọ́lọ́ ní kọ́lọ́ afáàní kọ́lọ́ ọmọ òtà àdá tó ti dá fíjọ́ ní súnmọ̀ ní ẹ̀rí ní tó sọ yìí bó ṣe wù kó dáa tó tí ò bá mẹ́rin wá ń kọ́ ọ̀rọ̀ yóò nílẹ̀ afáàní ẹ̀rí láti sọ tó ń kàkọ́ lórí ọlọ́run ní máa káàna Muhammad àdá ahadi min rijalikum ọlọ́run ànábì sẹ́rí ìfọ̀nà àbàṣà tó jẹ́ Muhammad yìí ìṣe bàbá ẹ̀mí kẹ́kẹ́ nínú yìí kálukú ló ní bàbá rẹ̀ ẹni tó ní ọmọ ọlọ́run ló ó dá bàbá rẹ̀ nà ó sì pẹ̀lú ọmọ ọ̀sùn pẹ̀lú ọmọ ọlọ́run bàbá rẹ̀ gbẹ́lẹ̀ makana muhammadu rabá ahadumẹ̀lì jáàlìkà àmì bí ọyí ṣe bàbá ẹnìkẹ́ni nínú yín wọn láti rọ̀ sọ̀lọ̀ lọ́ ṣùgbọ́n mẹ́rin náà nàbí ìfẹ́ ìwò òjíṣẹ́ ọlọ́run ni wà kọ́ sámẹ́nu ìtí àfà àsọ̀rọ̀ nínú àwọn kọta lè pàjáde ní abala bí o náà ni wípé ẹni tó bá ti sọ pé ànábì ìkan tó ń bẹ̀rẹ̀ àdúgbò Muhammad sọ̀rọ̀ kí ni ìdájọ́ rẹ̀ jọba òpùrọ̀ ni kẹfẹ́ yìí ni ẹ má sọ pé ẹ fi ilé àìmọ́ àgbéyà tó sọ ẹgbẹ́ náà ọmọ ìyá àlàmọ́lẹ̀ báhùn ibi tọ́wà kí náà lédè ẹgbẹ́ ìwà ọmọdé àlàmọ́lẹ̀ báhùn òun náà bá wọn lọ ní o ẹ̀tún tábàtọ̀tà نشهد أنه خاتم النبيين ولا نبي بعده ومن صدقه في دعواه فهو كافر ان تبا تي سو pé arabi kan be lẹ́yìn arabi sallam o ko le lẹ́yìn kefirin ẹ tó bá sọ pé ah ah mo o lè rí bẹ́ẹ̀ náà ah, Ọlọ́hun alágbára ni kí Ọlọ́hun o lè ṣe o na bi kefirin en tó bá àwọn náà fẹ́ dáàbò wọ́n fẹ́ mọ fẹ́ǹsì yíká wọn ni ahmadiyya muslim jẹ̀bá kí ni kẹ́dìmọ̀ muslim tó wá délẹ̀ ẹ̀ gẹ́gẹ́ mọ̀ sọ so ìrọ̀ ọ̀gbà àwọn mẹ́ta fẹ́ sọ pé ah, ẹja kú tẹ́ tara wọn ìtọ́ fà á òní pé wọ́n ti gbọ́ pátúwà àwọn ulama jágbẹ́ta àwọn onímọ̀ ẹ̀sìn tí wọ́n sọ lórí wọn jẹ́ta àwọn pẹ̀lẹ́ yìí fún gbẹ́ntọ́ wà náà ẹlọ fún ọbẹ̀ àkídà burú nínú àkídà ahmadiyya ni pé ànábì tuntun bẹ̀rẹ̀ yàrá nínú àkídà ahmadu abadíyà gbà rí pé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam kọ́ ni ìkẹyìn gbogbo àwọn ànábì ọlọ́run gulam ahmed òun náà ànábì àkídà wọn nínú àkídà ahmadiyya ahmadiyya gbà rí pàdé bí ìta ti ó ṣe kí ni kí ni àkídà àwọn mùsùlùmí bá rọpa ọlọ́ ọ̀wà hayyun àkídà mùsùlùmí tó bá láàáfíà ní pé ànábì Ìsá kò tí kú o ọlọ́run ti gbé lọ sí òkè ó sì farabọ̀ àkídà tó bá láàáfíà ni but ahmadiyya ní ìsàkùkù pẹ́pọ̀ wọn méjèèjì nìkan la bá rí nípa jẹ̀má ahmadiyya ó ṣe kí ni o ó tó ń dáfilẹ̀ lẹ̀ wọ́n ní ìdájọ́ kìí so wọ́n tó ń pìtì wọn wọ́n wùlẹ̀ pìtì wọn onípò wá pìtì wọn ó bá wọn náà نشهد أنه خاتم النبيين ولا نبي لا نبي بعده ومن ادعى النبوة بعده فهو كاذب ومن صدقه في دعواه فهو كافر قال الله تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي أو ألا تعصوا يرطع من مجلسة تتمي تتمي يسارة بها يتكتب صلاة بها فتاوى لكم الدائمة ريه wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn onímọ̀ ṣẹ̀kùn báàz àwọn lájínà rahimahullah olùjẹ́bẹ̀ lérí àkídà ahmadiyya àti ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ànábì Ìsá ó ṣe kí ni ó wípé ó ti kú ẹni bẹ̀rẹ̀ pé alẹ́ Ìsá hayya aw mayyit fi datal Qur'an karim wa sunnatil mutahhara ó ní adákọ̀ ẹ̀yà fún wà ní al-Qur'an afáàfin sọ̀rọ̀ tó pọ̀ ibi tí mo kọ̀fẹ́ lò nínú báàdùn asìlá tí wọ́n bí wọ́n afáàfin fa man za'ama anna Isa alayhi salatu wa salam ẹni tó bá lọ ń rò wípé ànábì Isa pé wọ́n kàn má gbélé ègbò àbí wọ́n ti pa fahuwa káàkiri ẹ̀tọ́ wá sọ́tà rẹ̀ sáti kú lèmọ̀kọ́ lọ́fàtí yìí lè pẹ̀lú ìhìn kùrán torí pé ẹni yóò ti tako in tó clear láti sáà kùrán kẹrì bákanáà wà ní mẹ́rin sábàtà min al-hadith àti nàbí sallallahu alaihi ومن قال من المسلمين الله تعالى عمات عيسى عليه الصلاة والسلام موتا حقيقيا ثم رفعه إليه آه، حينما كان له اليهود وعزموا على صلبه وقتله فقد شد عن جماعة المسلمين وضل عن سواء السبيل ضوائد من صف القرآن والسنة الصحيحة الثابتة عن عليه والذي هداه إلى هذا فهمه الخطير بقوله تعالى إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا لآخر الخطة àwọn onímọ̀ رحمه الله ní ẹni tó bá sọ pé àmàbí yìí sáà ti fún kèfèrí ẹ máa ní wọ́n kà àmàbí yìí sáà gbèlébù kèfèrí kódà nínú àwọn mùsùlùmí ẹni tó bá sọ pé wọ́n ti pa ìsá ó ti kú but wọ́n á gbé lọ sókè tẹ̀pẹ́ ọjọ́ àtọ̀sí ti àkídà fàyè àwà àkídà fàyè àgbẹ̀ kò sé kí ni kò tí ìkù bàbá gbé lókè bá àwọn kan ó ti kú bọ̀ tó wá gbé lókè wọn ti kọ́ àwọn Yahudi ó tẹ̀ fún orí kàbá gbélé ìbùbọ̀ ó ti kú gbé lókè tó bá sọ báyìí ń àti mùsùlùmí là ń sọ̀rọ̀ ẹni ẹgbẹ́ ti sọ ẹni gbélé yìí ó ààrẹ sí wa yìí pé àwọn jamaatu ahmadiyya kódà mi wípé àkídà tí wọ́n fi ń sin ọlọ́run ọba wọn òun náà ní pé ànábì yìí sáà ti kú àfààní dánilàtà àdínlàtà kìtàbù wa sunna ẹ̀rí tó fẹ̀yà tó láàkùn àná àti sunna ó fún ilẹ̀ pàdà àná yìí sáré sọ́dọ̀ sàlá nípa ànábì wa yìí sáré sọ́dọ̀ sàlá ọ̀bẹ̀láyé ọ̀làbíyàmù bá ọlọ́run bá ti gbé e lọ sẹ́nà ọ̀sàyẹ́nzì àkàrà jàmáà tó bá dìgbẹ̀ yìí gbà yóò jẹ́ kí ní oṣù ọ̀kadà wà yóò mìíràn náà sí ṣẹ́yìn náà zó lè yẹ àtàlẹ̀ yahudu wọn nasara àwọn yahudu àti nígbà gbọ́gbọ́ ẹgbẹ́ tó bá dé ibi kọ́lù ìta àlàbà kọ́tà lọ́wọ́ rọ̀ sọ́lá wọlá fi ṣókè ara wọn. almuhim fi adam ba'ad ó ní pé nínú àkídà ahmadiyya yẹ gẹ́ tó tàbí kọ̀wọ́ ní kẹsì àkọ́kọ́ wọ́n sọ pé àrẹ́bìnrin rẹ̀ ń bẹ̀rẹ̀ àrẹ́bìnrin sọ́lá kí ló kọ́ wọ́n sínú ròjú yẹ وانا الله سقوي وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا وبين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعده اسمه أحمد ولما جاءهم بالبينات قالوا هذا سحر مبين بصدق àwọn ìsàpé àrẹ̀bí ní ìsàgbà tó jíṣẹ́ dìlìkan ó sọ́rọ̀ mọ́ ẹ́ṣẹ́ lè pé ọlọ́gbọ̀n ìdílé kí wọ́n jíṣẹ́ fún yóò ọmọ bá ṣe rọ́bẹ̀rọ̀ sọ́rọ̀ rẹ̀ kí ni a fi nílò àlọ́bì kan yá àti bímbáàdì tí mọ̀ lẹ́yìn rẹ̀ tó gbọ́dọ̀ mọ̀ sí Ahmed àwọn ọmọdé àwọn sọ pé Ahmed yẹn Gulam Ahmed ṣẹ̀kọ́ kọ́ sí papọ̀ lóòótọ́ Ahmed Ahmed àbí so káṣẹ̀ sọ pé àárí ẹ̀ tó kílẹ̀ rẹ̀ fún apá àríwá Muhammad sallallahu alaihi wa sallam òun náà ń jẹ́ Ahmed àríwá sallallahu alaihi wa sallam àríwá sallallahu alaihi wa sallam wọ́n ní jẹ́ ahmed ọwọ́ umumu nusus nínú Qur'an wa sunna àwọn ẹ̀rí bí ọ tó jẹ́rìí gbogbogbò ó lè bí àfídà fún wọ̀nyí nítorí ọlọ́run sọ́jọ́ àdébí sọ́lá sọ́lá wà láti rọ̀ sọ́lá lọ́ kọ́kọ́ ọ̀tọ̀mọ̀tẹ̀. kọ́kọ́ ọ̀tọ̀mọ̀tẹ̀ bí yìí tó jẹ́ èyí ó ti jẹ́ túmọ̀ sí pé kò fa ìlàkóólẹ̀ fún àdájì alẹ́ ìsọ́lá tó ọ̀tọ̀. ń tí àmàrí àti ìṣẹ́ lọ́rùn ra wọn ẹlẹ́kẹ̀jì ni ọ̀rọ̀ àdábì ìsọ́lá sọ pé wọ́n lálẹ́bí ìsá ti kú wọ́n ti kọ́lọ́ ọba sọ wípé ẹ̀sọ́lọ́ lọ́rẹ̀ àríṣà inni mutawafik wọ̀rọ̀ fi mọ̀ fẹ̀ ìrẹ̀yìn so mutawafik wọ́n gbọ́dọ̀ sọ pé ànábì Ìsá mo ti pọ́ èmi ni mo pọ́ tí mo sì á yọ wá sọ́dọ̀ mi ẹ gbọ́dọ̀ ọ̀rọ̀ táàkàtì kẹta yẹn nǹkan ọ̀rọ̀ mùsùlùmí ní pé wọ́n ti pa but rọ́fà ọlọ́ ilé pàkọ̀dù ṣáàtà ń jẹ máa tí mùsùlùmí táàkàtì fàtà fàtà wà lágbẹ̀ ṣẹ́kọ̀ọ́ bí àtàwọn tí sọ sọ wípé ìfúta ọ̀ká sọ wípé kátà ká sọ àyàjọ sí pé ilé mùtàwàfíì ká tu sí pípa gan tẹ̀síìrù ó kọ́ láfà tẹ̀síìrù àwọn sọ́nà sọ̀rọ̀ so alákùnrin lè hàn ìtàbẹ́lò ní wípé ẹni tó bá lọ gbà fánà bí ìkan tó ń bẹ̀rẹ̀ àdúgbò Muhammad sàmsàlà ikú ò bá àrí kó máa ṣe kó máa kù hàn ẹni bí ọ̀sán pé ah, àwọn tẹ̀lé wa sọ yọ máa kù láti dùn náà wọn kọ́ tó bá wù tó bá lọ kọ́ ṣùgbọ́n ó nà kọ́kọ́ làkọ́kọ́ tábìlì ọlọ́run bá wa si nínú àkídà wa tó lálàáfíà oníkágbà rí pé àdébà Muhammad sallallahu alaihi wa sallam ni ọ ọ̀rọ̀ tàbíyà tó bá ní ìkẹ́ ìgbà àwọn anájọ́ ara lẹ́yìn sọlá tọ̀tọ̀ náà. وفي حديث الدجال في الصحيحين وغيرهما قال صلى الله عليه وسلم وإنه يزعم عنه النبي وأنا خاتم النبيين ولا نبي بعدي وفي الصحيحين وفي حديث الدجال في الصحيحين àfáà nínú àwọn ẹ̀rí tábù náà sáàdù sọ̀lọ́rọ̀ sọ́lá ó lẹ́ẹ̀nìkẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run bàtàbí sọ̀rọ̀ nípa dajjal òkúrọ̀ ní tó wà lọ́wọ́ gbẹ̀yìn gbà mọ̀sẹ́kù dajjal àtàwọn tó jọ bẹ́ẹ̀ nínú àwọn èèyàn àwọn òkúrọ̀ dajjal àwọn tó mọ̀ parọ́ àwọn ọ̀rọ̀ ńlá ńlá ìwọ́rọ̀ bàtà nípa ọ̀pẹ́pọ̀ ọ̀rọ̀ lọ́ àfẹ́fẹ́ rẹ̀ ẹjọ́ pé ọkọ̀ pẹ̀lẹ̀ ní sọ́ọ̀lẹ̀ tó ní ẹni rẹ̀ lòun dajjal ni ẹ̀ wọ́n rẹ̀ ní pé nàbí yìí ó ti dànábì báyọ̀ ní ìpìlá ó gẹ́rẹ́ lọ séèjì mẹ́ta ìdàjá ló gbà alákọ̀ọ́kọ́ yóò kọ́ sọ pé ẹnẹ́rẹ́ lòun tó bá yá lónìí ànábì lòun tó bá yá lòun gẹ́gẹ́ lọ́lọ́run jáde ẹgbẹ́ ìṣẹ́wó ọlọ́mọdé bá ara yẹn ọ̀nà àwọn olùkàmì ìfipúrọ̀ ti bẹ̀rẹ̀ sí ìdàjá nínú àbábá mi ká máa ṣe abákàtà sáwùdù الأخير تام فسائل مقابلة عليك عليه يروى أدبي قطرة سيد بالله من أربعة قطرة إن شاء الله قطرة تكون من كمان nínú ẹ̀ olóòrùn àmì fitna ti máa tẹ́sí ìdàgbà tó kọ́ máa kó làwọn kò ní fitna ẹ̀sùn ìdàgbà fitna láàrin fitna láàrin tó yẹ pé yóò lo àsìkò lórílẹ̀ ọjọ́ ogójì ọjọ́ ìgbà yàwó mọ̀kàtánà àbẹ́bí ọjọ́ kan nínú ọdún ogójì ó lò yìí yóò dàbí ọdún kan wọ̀yọ́mù ka ṣáàr ọjọ́ kan yóò tún dàbí oṣù kan wọ̀yọ́mù ka jùmà ọjọ́ kan yóò tún dàbí jimá kan wọ̀yọ́mù ka yọ̀mù tó hàn wá ọjọ́ kan yóò tún dàbí àwọn tó yẹ kó alihim onígbà ọ̀rọ̀ dajjal nǹkan tó lágbára ni. ó wá ní pé dajjal olùwàfẹ́ àdìtì dajjal nínú àdìtì rẹ̀ nípa nípa dajjal ti sọ̀rọ̀ ìhàyè sábà bá mu bukhari àti musu ọ̀gá ìrìhìmá orí wà nìfẹ́ ẹni tẹ́ta já sí àwọn ẹ̀ yóò mọ̀ ṣèṣe bí ẹni pàdé bí lòun ó mọ̀ sí pé nínú ìṣẹ́sítàbí lára dàjáàlì àárí ìdí àrùnbù wà lára lẹ́nà bẹ́ẹ̀kọ́ ìnáwó yẹn sọ ọmọ ọlọ́run nàbí wà á lọ́kọ́ tàbí nàbí yìí wà lálẹ́bí ìlú àbá àti ìṣọ́lá ìkẹ́ ìgbogbo àwọn ànábì ọlọ́run òfin gbogbo àwọn ànábì ọlọ́run òǹtẹ̀lọ́pọ̀ fi jẹ́sí àwọn ànábì ọlọ́run pé iṣẹ́ ìdìbò wà parí ọ̀rẹ́sálà parí òun láàbẹ̀bí ìjàmbá kò sí ànábì ní ìmọ̀ ẹ̀yà tó pé a máa rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àbí ìpè láàbẹ̀bí ìjàmbá kò fọ́ ànábì ní ìmọ̀ lẹ́yìn èmi tó mú dáhùn bọ́lá mọ́mọ́dù wá wọlé tó àwọn àbí ti pẹ́ àyè من حديث الثوبان رضي الله عنه فإنه يكون بعدي كذابون ثلاثون كلهم يزعم عنه النبي وأنا خاتم النبيين ولا نبي بعدي أرد الجعل وذلك لم يكن بعد ذلك في السنن من حديث الثوبان رضي الله عنه قل وإنه يقول بعدي كذابون ثلاثون àbẹ́bí الله lọ́mọ ní àfúnbánà ló sọ fún wa nìyẹn àbẹ́bí ẹ lọ́rọ̀ yìí mọ̀ yóò wà lẹ́yìn ìgbà tí mo bá ti lọ tẹ́ kàzàbùrùnà sàlàfún olúwa àti kọ̀rí ìwọ̀n sàlàfún kàzàbùrùn sàlàfún àwọn òkúrọ́ rábà sàlàbàtà ọgbọ̀n ọdún ní bọ̀tà àwọn òkúrọ́ ó ju ọgbọ̀n náà àwọn ìtọ́nà ń parọ́ níbi ẹ̀sìn pé kẹ̀kọ́kọ̀ ní rọ́wẹ́wẹ́ o gbogbo ìrọ̀lọ́ jẹ́ rọ̀dá o àwọn ọlọ́kọ̀ àtọ́ pé ẹgbẹ̀rẹ̀ ìgbìlákà yìí pé àpòlò ah, sílé jókòó sọ fún ọlọ́lọ́ èèyàn bí a bí 10 years ago ti fàgbà mi ìgbà káwọn mímọ̀ dáàmù rẹ̀ bí ọ̀rọ̀ sàkúlẹ̀ ọkùnrin kan tó pẹ̀rẹ̀ lọ́lọ́ báyìí ọkùnrin kan ń gbàtí pàtí báyìí pẹ̀rẹ̀ lọ́lọ́ ládùn láwọn àsìkò kẹ ẹlẹ́kọ̀ọ́ ní ìfẹ́ rẹ̀ ti rí tó dáàmù tó rẹ̀ ọlọ́lọ́ tẹ̀mù pé lọ́mọ́lẹ̀ lákàrọ̀ pé à pé ẹ tẹ̀mù lọ́mọ́lẹ̀ lákàrọ̀ pé ah, ọlọ́run pé ìwọ ọlọ́run bàbá rẹ̀ wá kọ́ ìyá ọlọ́run bàbá rẹ̀ kọ́ bàbá ọlọ́run lákàrọ̀ ìgẹ́ ó ti takò yẹ pé à ah, ee eh, àwọn ìlú àwọn ọlọ́tàn náà bí tó yé nísìn tó kéde bẹ́ẹ̀ pé àwọn tó òkúrò pọ̀ bọ̀ àwọn ọgbẹ̀ kan wà tó jẹ́ pé yóò kẹ̀yìn jẹ láyà innahu yakunu ba'di kadhabuna salatun kulluhum yaz'umu annahu nínú àwọn ẹ̀tún ọ̀ká tí wọ́n máa pe ìra ọlá dàbí ìkẹ́lẹ̀ wọn ni mọ̀sáìlìmà ọ̀sánlọ́gbà mọ̀sáìlìmà mọ̀sáìlìmà ní kàgbáà ẹnukùnrin tó jáde níyà so àlàátù àlàárẹ̀sì ọpọlọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀sáàrì bàbí ọ̀bẹ́yì àwọn onímọ̀ fà kó wọn jọ nùsábà gbogbo wọn pẹ̀lú àwọn àmẹ́bẹ̀ ọlọ́run àwọn èèyàn kúrọ ńláńláńlá kó lòun yẹn sọ àdàgbò gbogbo pátá náà rò pé ni àwọn subhanallah alábìnrin wàhálà kọ́ọ̀tà mọ́ nàbí yéé ní wàhálà nàbí jàmbá alábìnrin àwọn ẹgbẹ́ àwọn lóhùn ẹgbẹ́ nàbí ṣe wọ́n wà tó tó yẹ káàdé ẹ̀dẹ́gbẹ́ mẹ́sàn án nàbíyà bá nàbí ṣe wọ́n wà tó yìí tó yẹ káàdé nìkan tó wà nù ìlú àfihàn àbúgbà yìí lẹ́yìn mọ̀ yí pé àwọn mùsùlùmí kété pé àwọn èèyàn kété pé kò sí nùsùs kété pé kò sẹ́ẹ̀lì tó sọ pé àwọn obìnrin ò dáa pọ̀tà àwọn èèyàn owó bẹ̀ owó bí ẹ̀rí yẹn

kò sí gbogbo analysis tí amadíyà bá ń ṣe pátá ìrọ́ lórí ìrọ́ ìrọ́lá lórí ìrọ́lá ọlọ́ba náà àwọn tó wà ń bẹ kọ́lọ́ba mú ọkùnrin bẹ́ẹ̀ wọ́n bá sọ wọ́n bá mú ọdẹ àti ìdàpọ̀ ọ̀sọ̀dẹ̀ so aṣọ àwọn àtẹ̀kẹ́ sọ nìyẹn tó gbọ́ ẹlòmíì náà kò sí nínú ìjọ yẹn bọ́tà akéde àti ẹ̀dá ìyẹn pé àkùmọ̀sọ náà yẹn bẹ̀rẹ̀ jíjọ́ akéde àdàbí ní ti kò yẹ sábà bí lọ́jà kò sábà lẹ́bí kẹkẹrẹ kò sáfà tó lé kéókè bí àmẹ́bí ọlọ́run نبوة والرسالة وانت عليها وانت تسيلك بصلاة كبيرة عليه الصلاة والسلام نعم فهو صلى الله عليه وسلم خاتم النبيين وسيد ولد آدم أجمعين حتى الأنبياء والمرسلين قال الله تعالى تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات قال أهل التفسير ورفع بعضهم درجات هو محمد صلى الله عليه وسلم وفي حديث الشفاعة الطويل أنا سيد ولد آدم ولا فخر فهو عليه الصلاة والسلام خاتم النبيين ويعني النبي صلى الله عليه وسلم محمد بن عبد الله òun náà ni òpin àwọn ànábì ọlọ́run pátápátá àti ìtọ́lọ̀ ọba fi tó tẹ̀ jẹ iṣẹ́ wọn. wàsáyìdì wà ládé àádámà jìmáyín òun náà sì ni aṣáájú gbogbo ọmọ ànábì àádámà pátá àrísọ̀rọ̀ àjìmáyín máa ń lò kó sẹ́kọ̀ọ́ nìkan gbogbo ọmọ àdájọ́ adam pátá ìdáyà sami ààrẹ wà lẹ́sọ̀lá abúlé àmì wà adam tí lórí ìtọ́rọ̀ ó dàdé ànábì ní sẹ́yìn ìdìwà nínú ìyẹn aṣáájú wọ́n wà lẹ́yìn hatta al-anbiya wal mursalin tó fi dórí àwọn ànábì ọlọ́run hatta al-anbiya wal mursalin hatta al-anbiya àwọn tó yé báwọn ní kí ni ó lè fẹ́ràn confuse tó tó wáyé wal mursalin pé àti níyà náà àṣekáre ṣebí yà náà ṣebí àrámà hamri àrámà násùmù náà nìkó lọ́dọ̀ lọ́dọ̀ mùdákà sálìm kó ẹ̀yọ́ náà wù ẹ̀ sọ̀rọ̀ ní ṣebí yà náà mìíràn àrámà ti násùmù fa ẹ̀ olùfẹ́ àkọ́bí kọ́ lọ́wọ́ ní àtàlẹ̀ àmbìyà òtítìké wọ́ o ilé wọ́ o àtàlẹ̀ àmbìyà ì wọ́n mọ̀ òǹtàlì tó hàtà wájú wá pẹ̀lú yéṣù ìjẹ́jọ́ fún yóò fún ní àtàtù máa ti wá pẹ̀lú ismu kí ló fún tí ó fún ní járì àtàmọ́tò láàrín pàtó bàtó gbẹ̀rẹ̀ fún ní pàtí àtọ́ bá pàdé sí ìlú mọ̀dọ́ wà ní ìtọ́lábàtò ẹ̀mì kan al-anbiya'i wal-mursalin al-anbiya'i wal-mursalin sára yíyá yẹ́yẹ́ ìfẹ́ ẹjọ́mọlẹ́kẹ́ àwọn àtàjọmọlẹ́kẹ́ ara yìí nìkan وني فهو خاتم النبيين وسيد ولد آدم أجمعين حتى الأنبياء والمرسلين àtẹ́ẹ̀dórí àwọn tẹ́ẹ̀dórí àwọn ló wà ó sọpé títí mọ́tùpẹ́sùpá hmm, tẹ́ẹ̀dórí àwọn ànábì ọlọ́run àti àwọn òjíṣẹ́ ọlọ́run wà lẹ́ ànábì ọ̀gá sọ́lọ́lọ́ àwọn ọ̀sán. ọwọ́ àfẹ́yìndógún mọ́ àtàbẹ́lògún àbá wà bọ́ra àdàmì ni ana sayyidu waladi adam yawmal qiyamah ana sayyidu waladi adam yawmal qiyamah gan èmi tó náà ni ọ̀gá gbogbo ọmọ àdàbí ara àlùsọ̀ àti ọ̀sán náà. فقد صلى وخاتم النبيين وسيد ولد آدم أجمعين حتى الأنبياء والمرسلين قال الله تعالى تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات kílùkà rọ̀sùn ọlọ́ni àwọn òṣìṣẹ́ nìyẹn o ọ̀dọ́nà àbábọ́ malabáàbì àmàjúra wa lọ kílùkà rọ̀sùn ọlọ́ni àwọn òṣìṣẹ́ la sọ̀rọ̀ wọn yìí ọ̀dọ́nà bàbọ́hùn alàbà tó dọ́gbọ́n wọn lọ́lọ́ òṣìṣẹ́ ọlọ́ọ̀bọ̀ àwọn kan dúra wọn lọ mọ́sàn pé àjúra wa lọ àjúra ẹyẹ kò dé àjúkọ́ làbí ìfẹ́ ìgbó lórí àpá tó gorí èdè kó lè gbógun yẹn náà ó ti fi gàdẹ́gbẹ́ ẹ̀ lọ gbàgbọ́ náà wọ́n náà lè gbó ẹ̀ẹ́ tí ó tẹ̀lé àti wọ́n ti kọ́ wọ́n ti ń gbówó ní Saudi náà bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀lé lọ́wọ́ ìgbà mi ìlú mùsùlùmí lè wọ́n náà Saudi ìlú gbogbo mùsùlùmí ni wọ́n ṣàlẹ̀ wọ́n tẹ̀lé lọ́rẹ̀ lọ́gbà ẹ̀lẹ́mí rẹ̀ tí a ti pé ń gbélé ìyá rẹ̀ jẹ́ pé olókọ́ lè mẹ́ tí wo níyà ní wọ́n lọ gbé yà sí ilé ìyá tẹ̀lé تلك الرسل فضلنا بعضهم على بعض agbùra wa lọ yí táàfù wájú ara lọ́tọ̀ kọ́ ní ẹ ọdún àwọn náà ti wọ́n lọ́dún méjì rẹ̀ kèmẹ́ kèdè tó ń lókọ́ lè mọ́ ẹwà ṣìkà ọlọ́run ó mọ̀ fi kẹ̀kẹ́ jù ú níbẹ̀ ń sáré kò sáàdì dóde tẹ́láǹtì àbí nílé bàbá rẹ̀ àbùsẹ́ ìdòdó tẹ́láǹtì òdòdó tẹ́láǹtì náà orí láàrín ọ̀dún náà tí pọ́bílì bá ti dàrú kò ní pọ́bẹ̀m so tílkà rọ́sùn fàbọ́n náà bá ọgbọ́n àbàbà ìgbẹ́rù ni ọ̀nà táwọn máa gbàdúrà wá lọ wà lẹ́ọ̀nà tọ̀tọ̀ ẹ̀yìn dáadáa wà pàyẹ̀ ojú àdá lóko ẹ̀ ẹ̀yẹ̀ léjì àwọn ọlọ́wọ́ abẹ́ sọ pé tí málẹ̀ jùlọ yín lọ ní ìṣeré o ẹ̀yà fún lápòjúwe mínú òun mọ̀nkálà bàbá inú ẹni tí mo pẹ́ nínú àwọn òbí sọ́lọ́ tó lápọ̀lé púpọ̀ ìlànà tí ọlọ́wọ́ bá ń bá sọ̀rọ̀ àdébí wà múta ẹgbẹ́gbẹ́ sàrà tó yé nìṣe ọjà rẹ̀ bàbá sẹ́yìn lórí dáadáa mínú fún mẹ́n kálà bàbá ó ń bẹ́ẹ̀ wọn tọ́lọ́ bá ṣe kí gómìnà ló gbọ́dọ̀ fún èdè mi ní wọ́n máa ń kálá mọ̀ lọ́ọ̀hà wọ́n sọ pé mi ní wọ́n máa ń kálá mọ̀ lọ́ọ̀hà mi ní wọ́n máa ń kálá mọ̀ lọ́ọ̀hà ó ń bẹ àbí ó ń bẹ ní wọn tẹ́jú ọlọ́run bá bá sọ̀rọ̀ inú ìròyìn ọlọ́run bá ní pé ọlọ́run bá máa ń sọ̀rọ̀ àtàkálà kayfa sha'a mata sha'a bima sha'a ọlọ́run máa ń sọ̀rọ̀ àsìkò tó bá wù yóò sọ̀rọ̀ ẹ̀dọ́ bá wù yóò bá sọ̀rọ̀ ìtọ́ bá wù yóò sọ̀rọ̀ subhanahu wa ta'ala torí lọ́rọ̀ rẹ̀ al-Qur'an al-Karim kalamullah àbí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bá al-Qur'an nínú wọn man kallama Allah àpọ́lé mi rẹ̀ nínú kọ́lọ́ máa bá sọ̀rọ̀ náà ah, rẹ̀ iye wọn àpọ́lé mi kọ́ musa fi jẹlómi lọ nìyẹn nínú wọn man kallama Allah ọlọ́run mi mẹ́rin wọn tọ́lọ́ bá fi kíni o tọ́lọ́ bá bá sọ̀rọ̀ méjì àlejò àwọn mọ́tàlẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ anájọ́ náà wọ́n jura wọn lọ àwọn mímọ̀ ní àwọn márùn-ún ni wọ́n pàtàkì nínú gba àwọn márùn ni wọ́n nabiyullah ibrahim nabiyullah nuh ibrahim musa isa wa nabiyuna muhammad sallallahu alaihi wasallam ẹ̀yẹ bá kàbọ̀ ìkàwọ̀ نوح إبراهيم موسى عيسى ومحمد صلى الله عليه وسلم àwọn ní àwọn àlejò tó pàtàkì márùn ún olùwà nínú ọdún lẹ́yìn àwọn márùn-ún yẹn àwọn méjì tó wá tayọ kọlilal ibrahim wa muhammad alayhi salatu wa salam àwọn mú tọ́lá tó wá mú ní ẹ̀sà ayò àdébùwà muhammad àtàlẹ́bùwà ibrahim nínú kọ́mẹ́tọ̀ tí lára àdébùwà ibrahim àtàlẹ́bùwà muhammad olùkọ́ olùhàfùbùnàmọ́ wà ní ìwọ̀n bàtọ́lá sọ pé òun yọ ọ̀tákọ̀dọ̀ lọ́ Ibrahim kọ̀líìlà ọlọ́ni pé òun mọ̀ níbi Ibrahim ní ààyò àbẹ́bí sọ pé ìnà rọ́bì wàlákin lọ́ ìtọ́kọ̀dọ̀ ní kọ̀líìlà nù hadithu ìṣọ́lá ní ìbátí ẹ̀mí ti mú ààyò láàrin bọ̀ ọlọ́run ti mú mi ní kiri o ààyò so pẹ̀lú àrí nínú hadith àrípọ́nà ọmọ ìgbà tí wọ́n ju àmìwà Ibrahim sínú ọ̀nà bí bàbá ìmà bá ó sọ náà ní pé nǹkan tí ń sọ ó náà ní pé hasbunallah wà ní ìmìnira ó ti jáde ńlẹ̀ kó nà yà náà kó ní ìbárúdán ọ̀sán àmà àlà ìsàlẹ̀ àrọ̀ bèbè ìkẹyà ọ̀sán àlà àkàrẹ́ في آية أخرى قد أجعلناهم الصليب أقول لك حسبنا الله ونعم الوكيل النبي إبراهيم نبي إبراهيم ما نبي محمد صلى الله عليه وسلم آه ولما رأى المؤمن العذاب قالوا فين هذا وهذا الله ورسوله والذين آه والذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. منه كونكشن من الأسرار láàrin nàbíyùlá ibrahim wà nàbíyùlá muhammad ibn abdullah wà mí wà alayhi wasallam alayhi wasallam wa salam wà nàbíyùlá abdullah wa salam ọmọdé ha ó láàrin tẹ́lá wo salatu tamaka allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamid ọ̀dọ́ kẹfù lágbára so àwọn méjèèjì yẹ ni wọ́n jẹ́ ọ̀gá àwọn ìdíṣẹ́ ọlọ́run tàbátọ́ àti ìkẹ́ tó wá jẹ́ méjì tí kàbọ̀ jù kàlọ̀ ẹ̀wọ̀ ọlọ́run yìí ẹwà àwọn méje gbọ̀tọ̀ ọmú márùn nínú márùn ó tún méjì ẹgbẹ́ kẹ́dà ẹjá fún èjì náà àwọn èjì náà lọ̀gà èméjì èjọ́ gà èméjì èsè bí àti táìm ẹnìkan ló jọ gà ẹ̀rìn ló ọ̀gá lè gbọ̀gá lè mìíràn nínú èméjì àgbá ìmẹ́jì ọ̀gá ní ìbọ̀ nínú èméjì tó wá lọ̀gá ẹnìkan ló jọ gà àmẹ́jì nínú àwọn méjèèjì náà àníwá Muhammad sallallahu alaihi wa sallam wà ní ọ̀gá gbogbo wọn ṣe bí ó dà níbi ó sì jẹ́ pé bàbá rẹ̀ dání ìrọ̀yìn. أفضل خلق الله في الأرض والسماء نبي الهدى والعالمين محمد نبي الهدى والعالمين محمد يعني ولذلك قال الشاعر عن الصلاة لولا إلا الجواد يعني كان إبراهيم ونما بعد من دار العالمين tó ti yé o tàbí Muhammad sallallahu alaihi wa sallam yẹ́nì pé tẹ́ bá wà agbósílẹ̀ náà gbé ẹ̀dá máa gbogbo àti Ibrahim àbágbàgbà àgbàgbà Islam sahih but ó lẹ́ tó jùlọ àlẹ́yìn sọ́làdùn ẹ̀fẹ́ ẹlọ́wọ̀n gan nífẹ́ o ẹ̀fí tó lọ́lá jù ẹ̀fí ilẹ̀ ẹ̀fí aláwọ̀ wọ́n tó lọ́lá lẹ̀ fún mọ́sílá ọ̀gbẹ́ lọ ẹni ẹlẹ́ lọ́la àbọ̀kù lọ́la tó ẹni tí wọ́n fi ilẹ̀ yẹn ẹ dàgàrú ní ilẹ̀ bí àgbà ṣẹ́kù wa fẹ́ ẹni àtẹ́bá dàgàrú ọlọ́run ó tù fi kiri àwọn èèyàn tún tó pé lọ ẹ má dàgàrú ẹ bẹ́ẹ̀ kó wà bí ilẹ̀ torí ẹ dàgàrú ó tù fi padà àdòhé mi àwọn èèyàn sá wọ́n fẹ́ mẹ́kílẹ̀ màrí Ibrahim wọ́n wá fi ẹni tọ́lọ̀ ọba fiṣẹ́ yẹn tó pẹ́lẹ́ ní parí ọ̀hà filẹ̀ hápàdà nìyàn búkú bẹ́ẹ̀ torí kéta inú ibi ni so bó o bá ṣe bá ń kó ọ̀rọ̀ náà lọ́fẹ́ lọ́dọ̀ wá sẹ́lá nàìjíríà kọ́dà kó máa lo gbogbo ìtọ́nà fún Ibrahim nínú ìbáàlà o láti àwọn ànábì ọlọ́rin àwọn kan ń bẹ nínú wọn á ti ẹ̀ gbé wọn lékè lékè lékè táyú àwọn yòókù wọn àwọn olùkọ́lá ahlu tafsir àwọn tí wọ́n sọ al-Qur'an àti ẹgbẹ́ mímọ̀ tafsir wọ́n ni warafa ba'da hum darajat huwa Muhammadun sallallahu alaihi wasallam wọ́n ni ẹni tọ́lọ sí lékè lékè lékè lékè àti ẹ̀bá fáwọn olókè lóró náà ni òdà nígbà mọ̀sánmọ̀ kò tó kò tẹ́ tó bá ọ̀dọ̀ òun ló lẹ́tọ̀ọ́ sí ó jẹ́ kó náà lọ́lọ́run bá mì níyà ẹ̀ ìmọ̀bí mùtẹ́mì àrùn ọlọ́ tààrà wọ́n sàlàyé ẹ̀rọ ẹ̀lú mọ̀tò fàtàwá yìí pé àyà yìí ẹni tá a lè sọ pé mìíràn náà nàbẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. وفي حديث الشفاعة الطويل أنا سيد ولد آدم ولا فخر وفي حديث الشفاعة الطويل إلى حديث الشفاعة حديث الصلاة ما بيصدق من وجود الشفاعة قال ما باوا يا وين وانا جلوه واسكت واه ọdún mi yìí ẹbá abẹ́lọ́ ẹbá mi ti pẹ́ à adámọ́ni ẹ̀mẹ́ kò jọ lónìí ní ilé wa láfì láfì owó èmi gbẹ́ tó mi gbọ́ lónìí ní ìdí dọ́wọ́dé ọlọ́run wa àkókò àmọ̀dà àmúkàkiri àmọ̀wá àwọn tí wọ́n ti pẹ̀ láfì yà wọ́n lọ́dọ̀ Nuh wọ́n lọ́dọ̀ Ibrahim wọ́n lọ́dọ̀ Musa wọ́n lọ́dọ̀ Isa gbogbo wọn máa lọ sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ní wàá sí pẹ̀ sallallahu alaihi wasallam ànábì ní àná sayyid waladi Adam wàlá fà níbẹ̀ wo èmi ní abàmì àbífi àbíbákọ̀rọ̀ nàbíbà mi bákìrì àbíbákọ̀rọ̀ tètè níbi ní èmi ní aṣáájú gbogbo ọmọ ànábì Adam láfà èyí tó ti bò yẹn èyí tó ti yẹn lọ èyí tó ti akọrọ bọ̀ bó ṣe rí nù dàbí èyí máa ń sọ tí nǹkan ṣe rí láfà èyí tó yẹn fi ṣe yẹn pé hmm, hmm, hmm, ní àdúgbò yìí èmi ni mo kọ́kọ́ hàn kò hàn pé ọ̀rọ̀ àbáwọn kan fẹ́ da ìtọ̀rù wípé ìgbà míì náà ń bẹ kíta àwọn ìtàn kó máa straight torí àwọn tó ń bọ̀ lẹ́yìn ó sì pàtàkì ó èbè ìwà náà ní wọ́n ń bọ̀ bàbá bá ìgbà ńkọ́ tí ẹ̀bà tó wá jẹ́ kó bá rọ̀ bá bàbá jẹ́ ìdàrọ̀ bá rú tẹ̀wé tẹ̀kú tẹ̀ ìdọ́kùnrin ọdún mẹ́sọ̀ so ìgbà míì ẹjẹ́ kíta òun máa straight ìtàn náà ó dà ọ̀gá àtàn náà ní ìtàn ọ̀nàmọ̀ zuri ṣọ̀rọ̀hánà ọlá sọ wípé ìmá ìgbésẹ̀ yánà ìsọ̀ sọ́lá wàlọ́gọ́ọ̀zì àtàwọn tó bí ṣe pẹ̀lú bánà bí ṣe jago ó ní ilmù áàkìrọ̀tì wà dùnú ó ní ìmá alkiyama àyíwá wípé níbi ìfẹ́ ṣẹ̀wádà ògbé táwọn ìjọba àwọn bídà àwọn ní alàbàdálẹ̀ láti máa rí àdìs mọ̀dúgbò wọn ní àwọn àtọ́rí tí dé tí àwọn àgbà àwọn lọ kó wá ó sọ ìtẹ̀kẹ́ àwọn tí wọ́n mẹ ìtẹ̀ ni wọ́n sá máa pàtẹ ẹ̀rẹ́gbẹ́lá yẹ ìjọ nǹkan tó o ìlú táàgì bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ olómọkí ó alhamdulillah bàtí dáwà súnmọ̀ dé odidáwà ẹ̀rí ìtẹ̀ ìtẹ̀ ìtẹ̀ الشيخ راشد انه فيها ناير بيتي ستون يعبدون موضوعات نسال الله السلامه انا سيد ولد ادم ولا فخر انا حديث ابي بكر الصديق قدر من احمد على من من اسد بوغو اوا نبي الله لا فخر وفي يرم به شرني لا ونؤمن بما اجر الله على يديه من المعجزات الخوارق للعاده التي اعظمها القران العظيم الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد فقال فيه صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لم تدلوا كتاب الله الحديث في الصحيح ونؤمن من أصول السنة ومن أصول التوحيد إنه ìpìlẹ̀ ìgbàgbọ́ sáà dẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní wà lóòmí ó ní olóòmí ta ní abúdọ̀ ní ìgbàgbọ́ tó kún ìmọ̀ ajọ́lọ́ aláyàdẹ́ yìí ayàlàyàdẹ́ yìí nàbí sallam sí àwọn nǹkan tó lọ́wọ́ bá ti ọwọ́ ànábì gbé ṣe nílẹ̀ mu'jizat nínú àwọn iṣẹ́ ìyanu mu'jiza alọ́kọ̀wádìí kùlẹ̀ àádà tó ta tó yàtọ̀ gédégbé sí ìta àti bá sábà lẹ́pẹ̀lú mu'jiza nígbà pé ó ṣẹlẹ̀ sẹ́gbẹ́ kìí ṣe àádà àìdá àbásábà nìyẹn lápòjú oníṣẹ́ orí àpáta ṣé làkúnmílẹ̀ wù lórí àpáta jíjáde làkúnmí láti ibi àpáta mọ̀jíjà tó torí pé nǹkan yẹn ọwọ́dì kò ó tako àláàdà ti lórí omi ó fi igi rẹ̀ abarabi tí ó gbà ọ̀dọ́lẹ̀ abẹ́ pé àádà tí ìtàtí mọ́sábà ní tí wọ́n náà rí <laughs> ó lè fò so tó gbẹ̀yìn kẹ́yẹ ẹ́lẹ́pẹ́ àwọn ọ̀rẹ́bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ ṣe mọ̀ọ́díza nìyẹn nítorí pé ìgbà tó yẹ̀fẹ́ ṣe ó takò àlẹ́ àádà ìtàtí bá sábà pé ah eléyìí kò papọ̀ mọ́ nǹkan tá a ti kí ni o ìtàtí ń rí bẹ́ẹ̀ tẹ̀lẹ́ ọlọ́run bá ti ọwọ́ ànábì ti àwọn kẹyà lẹ́yìn sọ́lá tó ọ̀tàlá nínú àwọn àpéjúwe rẹ̀

àbáwà àbúkọ̀tà lọ́jọ́ láàánú ó ní ní ogun Tabuk àwọn ní bùkátà sí omi òun mú sì ní omi kékeré tí ó ti omi kékeré tó rẹ̀ tó rà wà ní oko bá kékeré àwọn tí kàn fẹ́ sàwọ̀rà àdúgbò sọ̀rọ̀ lọ́wọ́ àrùn sọ̀rọ̀ omi yóò lè tó wà láti ní wọn wa àdúgbò sọ̀rọ̀ àti wọ̀sọ̀rọ̀ àníbi ìsèkí ni o àníbi dẹ́ wọ́n sì káyà ẹgbẹ́ sàwọ́lá wọ́n dẹ̀ sàwọ́lá wọ́n sàwọ́lá tí tí tí tí omi tó tẹ́kù tẹ̀ omi tó tẹ́kù tẹ̀ tó fi kú ànájà tàbí kọ̀tánà nìkan adébá ní pé tọ́ àbúkọ̀tánà ìwọ́n náà sàwọ́lá àtọ́tà àrọ́jà ẹ̀yìn lẹ́yìn ọ̀rẹ́bìnrin ẹ̀kọ́ sáàsì omi yẹ omi kábílí ká sọ pé omi tí ò yẹ kó tó ẹ̀mì kẹgẹ tí ó bá kiri pé kéèyàn di pọ̀ rẹ̀ wá mẹ́lò níbo mi àdífà alẹ́ tìbùdó mẹ́rin ọ̀dọ̀ ọ̀dọ̀ mọ́sílẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ tẹ́gbẹ́ omi tó ń bẹ̀rẹ̀ bẹ̀ pẹ̀láwọn omi kékeré ní kí anábì wá sí sọ́lá àrùn àṣálà anábì wá sí ó fi ìka rẹ̀ ó fi sínú omi yẹn omi sì ń jáde láti abẹ́ láti abẹ́ ìka anábì sọ́lá àrùn omi sì ń sún bẹ́ẹ̀ títí jẹ́ pé ní gbogbo wáyà ló sọ pé àwọn táwọn ọmọ omi yẹn àwọn tó láàrin fifty sí eighty nínú wáyà ló sọ pé àwọn tó three hundred bí kéèyàn bí ká sọ pé nítorí yáwa pure water pure water yọkàn kárẹ̀ yẹn sí lọ wá mú gbówó ṣe mú ṣẹ́gbé àlọ́kọ̀wárí kìrì àádà yóò rí ṣe ọ̀ àlàádà kan pé kò bá níṣọ́ bá ní tá ti bá pápá kọ́ yẹn ni sallallahu alaihi wasallam ìwé ti wá sí sí àwọn tó padà síbẹ̀

káàkiri bá jẹ́ ìrúnbẹ́ wà ní pàṣẹ àdúgbò wa àdáni ti kú òsán màá ọ̀rẹ́sẹ́ ni ẹ̀rọ tó wà nínú kò bá gbé mẹ́rin kẹ́ àpá àtẹ àwọn ìdánilọ́ nǹkan irọ́ ni o fẹ́rẹ́ láwọn nǹkan tó lè fi ìkàkẹ́ sínú ráìsì mọ́jọ́ fún ọlọ́run ní kó mọ bọ̀ láti fi ká mọ lówó rà báraka kùsùtà ní ìjùlọ tí àdébìsí wa kú sẹ́ni ìbísà àdébìsí wa kú là àbọ̀mùhá ètò tó mùsùlùmù gúúsẹ̀ bá wọn fún àdébìsí sálà alukur'an azim ó ní alukur'an tó tóbi yẹn gbogbo mú ẹni pé ẹ bá wọ́n rẹ́bẹ̀sọ̀ sọ́là kọ́lá àmẹ́bí lóòótọ́ sẹ́yìn ìwọ́n rẹ̀ ààrẹ sọ́lọ́lá lóòótọ́ ni àrẹ́bí lọ́gá àwọn àmẹ́bí ọlọ́ àbí Musa àrísọ̀tọ̀ sọ̀rọ̀ ó lọ́pàá tàbátẹ̀ lọ gbogbo ẹ̀ àbùkù lọ́pàá àdùn tó jẹ́ tàbátọ̀lọpàá Musa tó jẹ́ náà àmòdíza rẹ̀ tẹ́ẹ̀sì lọ́pàá yẹ ẹ̀dá òkú lọ àrẹ́bí Isa Masihu Isa Masihu Isa àwọn mọ̀lẹ́kẹ́ tó fi pè ní Masihu أما إذا قلت بمعنى ماسح يعني بما اسمه فاعل كو فاعل بمعنى فاعل ipe àrùbí isa yìí ó ní pé láyàmsá aléìsọ́láàtù wàsàlám yádàhù aláṣẹ́yìn àrùbí isa kò ní fẹ́ wọ́n rẹ̀ kẹ́ kẹ́kẹ́ tí kì ní ẹni àbùkùlá ilẹ̀ àfáàrùn àbùkọ́lọ̀ fún tẹ̀yẹ láfíà ẹ̀fọ́ lójú ìsáàbí tọ́wọ́ ìbẹ̀lẹ̀ fọwọ́ kọ báyìí ìpè tó bá lè fọ́ọ̀rà nǹkan pé ìyẹn tẹ̀ pé àwọn ọmọ yóò yà ẹgbẹ́ bàbá bí ìta wọ́n ti lè fọ́ọ̀rà lórí báyìí ààrẹ ọ̀yà màṣíhó ìta mìnàmìnà màhàmì báyìí bó ti wá rí rẹ̀ mọ̀jísà ẹ̀dà tó kẹ́kẹ́ náà ìjà ọ̀la àdìkẹ́lẹ́ ẹ̀mẹ́tọ́nà yára fi gbà ó ń tọ́ra àdìmọ́sí ìlú yẹn lọ́sọ́ tútù tẹ́bọ̀ tó bí ẹ̀kan fúnlá bẹ́rẹ́ gbogbo ló gbà gbogbo nǹkan yẹn gbogbo wa lẹ́yìn musalatu wa salam ṣùgbọ́n àgbà muhammad sallallahu alaihi wa sallam ó ní ká ní mọ̀ọ́díza rẹ̀ tó tẹ́ kò jẹ́ mọ̀ọ́díza tó kọ́ àrídà wọ́n wípa hiyar qur'an al-azim ọ̀nà àlẹ́tẹ̀ àbọ́mọ́ al-qur'an al-azim mẹ́lẹ̀ al-qur'an al-karim so mùgídà tó ga jù ọ̀nà fún àrábí ọlọ́run kiri al-qur'an tẹ́bá ti kúrátò kúrátò rí ibu àmẹ́bẹ̀ látò adam débi tó parí sí ọgbẹ́ni ọ̀gá mùgídà tó àwọn àmẹ́bẹ̀ lọ́run ṣe fún ẹ̀kọ́ al lókébé onìkan ló sẹ́kù gbogbo ìyókù àrímà ètà àti rímọ̀ yẹ ó ti parẹ́ nìyẹn jọ́hán nàbí yóò nàbí ayá ti fáhùn sọ̀rọ̀ mẹ́t wàjítànà bí kìtàbí ọgọ́ ìrọ̀mú sọ́rí mi wàjítànà bí kìtàbí ọgọ́ ìrọ̀mú sọ́rí mi àwọn eléyìí nínú tọ́tàlá ti fi jọ́gà fún wọn ẹgbẹ́ àrẹ́bí ló lẹ́tọ̀ wà áhàkù sí lóòtọ́ àbí ló lẹ́tọ̀ tó sọ pé wọ́n gbé kọjá àwọn yòókù rẹ̀ ó dàbí nínú ayé náà ká mọ̀ sọ̀tà àwọn tó ti lọ bí abí forty years àwọn tó ti kú tipẹ́tipẹ́ ẹgbẹ́ àwọn bí forty years ago ẹ̀rí pé tó bá ní nǹkan tó fẹ́ kùjà kó bá ti rí ebó orí ìtakilóye ló ń bẹ̀ ọ̀hún owó lórí pa ààrẹ bàhàn àwọn ọmọ ìmáàdù láàárọ̀ bí ni àwọn bàbá wa ń bá ẹni bí ò bá ah, ẹni bí ìdẹ́ ń bẹ tó yẹ pé bóyá àfáà lòun náà tàbí òun náà jẹ́ ìpàtàkì láàrin òun tí táàbù sọ̀tà jọ. ẹni pé ẹnìkan jura wọn lọ kò bá àjọ kọkàn lóye lápòjúwe ni o mi kì í mo fi àyá dáa tọ̀ ní kú ẹnì kankan o mo lo bí ànábì ṣe lo àlàwà yìí nàlẹ́ kúlì mẹ́lìkì ìmà tó mo wá wá káàkiri báyẹn so ẹni tí mo jíza rẹ jẹ́ kù yóò ṣẹ́kù ju ẹni tí mùjíza rẹ̀ ti ta lọ́lọ́ so fal'adamul mu'jiza ọ̀nà rẹ̀ kínú al-Qur'an al-Azim alladhi la ya'tihi al-batil min bayni yadayhi wala min khalfihi ètò ẹ pé Qur'an yìí ọwọ́ bàjẹ́ òlé kẹ́ pé ànàbí ń bẹ̀rẹ̀ ayé náà tánàbí òṣèkí ni wọ́n láìmá tanzilu min hakim hamid ọlọ́ọ̀bà allah ọba hakim ọba ọ̀jọ̀gbọ́n hamid ọba ẹ̀yìn orí àlọ́ sọ àkùránì kalẹ̀ fún àdàgbà Muhammad sallallahu alayhi wa sallam. قال فيه صلى الله عليه وسلم nínú ìmọ̀ kátólà lórí hadith rẹ̀ lórí àyà rẹ̀ nínú ìmọ̀ kátí Allah subhanahu wa ta'ala tó ṣe fún ọlọ́pàá Al-Qur'an pé ìjíṣẹ́ eléyìí ó kọjá pé ẹ̀ mọ́ sọ pé ẹja kọ́pì Kùránì kọjá rẹ̀ ẹja ká kọ́pì rẹ̀ ẹ̀ mọ̀ ìmọ̀ tó yẹ mọ̀ ṣẹ̀ ni pé tẹ́sí gbàgbẹ́ alim ẹ̀sàkùn kan ṣe fún ọ̀nà fi wọ́n ogun ègbó abẹ́ẹ̀kọ́ ni àti fọ́nà bá jẹ́ ọ̀sẹ̀ mọ́wárí sáré káàkiri lé lórí èédùn ti bẹ́ẹ̀ ni kó ṣe bẹ́ẹ̀ ni alim tó yá mẹ́fì wọn kò áàdì abẹ́ẹ̀kọ́ ni alifilani ذلك الكتاب لا ريب فيه gbogbo tá a kàí kò jáde nínú òrùfù ìjà yíyà ẹ̀rẹ́ àbí ṣẹjẹ́ tàbí tásì

ẹ̀ gẹ́ẹ̀tẹ̀ láti six months o to eight minutes the next years kan kan sọ pé ọ̀rọ̀ tó pé bí bí máa parí ẹ̀ àti bí máa bẹ̀rẹ̀ pé ẹnìkan kó jọ pé ẹ̀tọ́ wa lè fi àwọn yóò ṣe àwọn kan wọ́n láti over one thousand years ọlọ́run ní nǹkúntùn fi raybi mimma nazzalna ala abdina fa'tu bi suratin min mithlihi wadi'u shuhadaakum min dunillah àti làtàkì ọlọ́run ní tọ́ alíkòyí àti ẹmọ̀ iná láfi gbé Kùránì kalẹ̀ yìí ó ẹbá ń dá òtù rẹ̀ ọkọ̀ sọ fún ẹ pé fáàtù lè nípe mú irú ẹ̀ wá lójú ọgbàgbà àwọn òrìká ó ní fáàtù lè sọ̀rọ̀ ó dà sọ́rọ̀ wá ẹ̀tẹ̀ mú sọ́rọ̀ ẹ̀yọ kan bí iná àti iná kàlkàwùsà ọ̀sán ni rọ́bì kan wọ́n hàrin mẹ́ṣẹ́ àdàkà wọ̀rọ̀ pẹ̀sẹ̀ pé sọ́rọ̀ ẹ̀ ogun ogun kọ́

tó bá gbé orin kalẹ̀ ibá ń kakọ̀ a níbi dáníkà àbíbìkan táwọn olóore ní ìbájọ́kọ̀ bá gbọ́ ọ̀rẹ́ pé ah! ṣàpọ̀ ó ti gbìyànjú kó tó wá ó ti wọ gbogbo ẹ̀ ó ti wọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pé ilé ilé yìí ó ti dààmú táwọn tó tó gbìyànjú ah! so kùránì yẹ ilé òmọ̀ká so owó ti wá mú òjígbà káàkiri àbí ń lo ń káà ló ń mọ̀ káà tó gbọ́tò ti pátí obìnrin lódì èékà inú Ramadan nìkan inú ọ̀rẹ́ kùránì wa ẹ̀dẹ́ ká wúra wa kùránì alẹ́tí àbọ́mù alkùránì làbíin mùjígbà tó ga jù ó ju ọ̀rọ̀ ọpá Musa lọ sàkàrọ̀ pé ah àbí Musa wá lọ ó wá kò tó Al-Qur'an so ní sè pé á ah, ẹbíṣà tíra ìgẹ́ o kó dà wọ́n ló lajú afọ́jú kò tó Qur'an mùjídà tó ń ga jù alẹ́tì àbọ́mù ha Al-Qur'an al-Azim alladhi la ya'tihi al-batil min bayni min khalfihi تنزيل من حكيم حميد فقال فيه صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لم تضلوا كتاب الله وقال عليه الصلاة والسلام أنا من لما إني تارك فيكم هذا في حجة الوداع أنا من إني تارك فيكم متفصل لاري أن تنبي تتفين أبي فوا ولما إن تمسكتم به أي الذي تمسكتم به إن تأكد إبالا ديمو دادا ìjẹ́ bá tí mo fi sáàrin yìí tí mo fi sáàrin yìí tẹ́ bá dì mú dáadáa láńkà òbí lù ẹ̀dì sọ̀nù alábòrò yìí ò

gbọ́ tí ara bá dẹ̀ olè wa ìmúlówó mi o ìmúlò àlàáfíà mi o ìmúlò ara mi o ẹ̀rọ àwọn èèyàn kọ́lá ń sọ mọ́ ìntàbẹ̀sàtò bí i láǹtàbí ẹ̀rì sọ́nà kíbà nìkan náà ti bá àgbàlá alábẹ́rẹ́ náà ni alukùránù kẹrì tẹ́ bá ti dìnnú ibẹ̀ náà ni ìmọ̀nà yín ibẹ̀ náà ni ó wà àwọn náà ni ó túmọ̀ sí pé alukùránù ó ní mùgírísà alukọ́rí dàtà nàbí fílẹ̀ fún wa sallallahu alaihi wa tí àmẹ́bí fi tó fílẹ̀ sí ààrẹ wa pé tábà tí ń tẹ̀lé ààrẹ ní ààrẹ ní wàhálà nínú wàhálà rẹ̀ wàhálà táàrí kò fi ohun sàkọlẹ́yìn rẹ̀ mo fi nǹkan méjì tó lóòrè ìpínlẹ̀ fún yẹn awwaluhuma kitabullah alákọ̀ọ́kọ́ iná na Qur'an fi hil huda ibẹ̀ náà ni ìmọ̀lẹ̀ wà wan nur bẹ́ẹ̀ náà ibẹ̀ ni ìdáyà ọ̀nàmà alhuda wan nur àti ìmọ̀lẹ̀ fàkúdù bi kitabillahi wa sabtiku bi ẹbí ni ẹbí ọmọ Qur'an ẹgbẹ́ Qur'an yẹn gbà mú فمقرآن كان يجيبه كان يجيبه سو فحفى على كتاب الله وربنا فيه عليه الصلاة والسلام عندي وعاد صورة صورة صورة القرآن كل سوهنيه وزكم فروض فابتكب هذا القرآن والعلم عند الله صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا بارك الله فيكم الدين